شهرا في كتاب الله يوم خلق السماوات يوم خلق إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يهلونه آمن يهرمونه آمن ليوافقوا عدة ما حرمه الله فيهلوا ما حرمه الله زين لهم سوء مغربهم والله لا يهدي القوم الكافرين أعوذ بالله من الشيطان الرجيم nkɔmɛ yi nɔ wọn tó tó dá tó níbi ní tó gbọmọdé àká ìníkàyè ìrà ìmẹ̀ wúwẹ́wúrẹ́ bá a ní ìdáná ọmọdé yìí min ha arba atun hom ẹ̀ náírà ní wúwọ́ ní ní ẹ̀ náírà ní ayé ní ọmọdé mi bẹ dojú yẹ ọ̀hún ẹ̀ náà ẹ̀ nà iná ọ̀nà ọmọdé ọmọ ọ̀dà ọmọdé àjùdá ní káyìí káyìí. abanyi yanyi gregorian calendar báwo ono ìgbẹ́ ní sọ ọ̀rẹ́ zareka then ní báyọ̀ rẹ̀ ha dẹ́kẹ̀ ní january february march april kókó iná lọ tẹ̀ mùsùlùmí ọ̀tún wọlé mi. ani kẹtì ní ikọ̀ nyẹ́rọ náà yí kipt iná ti misra egypt ẹni ẹ̀rẹ́ nyi òhwẹ́ aba mere nye kwuru ne nyi mɛ mɛ mɛ kana bi di na mi nye na bɔ nyi dɔw la bɔ nyi nyaa mi. oyi bɔbɔ naani yakani na adi ni kani ibe eva tu ka ɛɛva ɔdɛ nyi sobra ɔdɛ ọ̀nà owó islam ọ̀nà náà ni ọ̀nà rí owó solar calendar or gregorian calendar yẹn lunar calendar ní solar calendar na asọ̀rọ̀ ẹ̀ zarika àtàná zarika ẹsẹ̀ lẹ̀ amada yìí yẹ kọ́ ọ̀nà lẹ́nu àká ẹ̀nà olóòmórí ọ̀nà àkàẹ́sẹ̀ ka eze naanị ọmọ ẹ̀hìn dáná náírà na ìmẹ̀tẹ́ si kàdé sí ìmẹ̀tẹ́ àyẹ̀kẹ́ ọ̀nà sí ẹ̀tẹ́ ọ̀nà bó òwe anáàsóhwe wọn náà kyi zárìkà bọ́lá ọ̀rẹ́ jẹ́ tìmí kò hó nyọ́nyára ẹnna egwu ohuru ẹnna egwu ekwu ohuru egwu dòwò ekwu yìí náà. ama wa ama nina na wa omi ne tuka nyɛ nkinye ama ina ne riri islam wakani the solar calendar or gregorian calendar amara yi da ɛwura na ɛwura bɔ nira yi da yi da ne ne ama ju ama na kala yi na ɛwura bɔ na ɛnye the thirty one then the thirty then the twenty eight and you anya twenty nine ọ̀rọ̀ twenty nine or twenty eight ẹ̀rọ àìsẹ́ bá rẹ̀ wọ́n lọ́sọ̀ tó lè mú tí yẹ sílẹ̀ tó lè mú. ọ̀rẹ́ yìí náà ṣe bárìkà and ọ̀rẹ́ ẹ̀nà náà nyọ́ yìí ẹ̀yọ́ wúrà lò zọ́wọ́ ẹ̀rẹ́ kan ẹ̀nà máa nyọ́ yìí ẹ̀nà máa nyọ́ yìí ọ̀ astronomy ene nye wulozo mɛɛrɛ kan e, ini ena ma nyɔya ma yɛrɛ ba bɔ ma nyɔyɛ ma nya ma nyɔya mi le nyi tɔtɔ tɔ mi ako kɛ mɛ ya ne nye wulɔ yɛ ma sisu mɛɛrɛ kan tɔnte ka nyɔ ara nyɔ ne bere kati ne ɔno nyɔyɛ ako sɛ ako kɛ mɛ nyina ilmu nujum. islatu otu mu nimu na aka na nyina lagya ba sukuu na ne yɛlɛ wɔ ne dwom ɛ ɛnna ɛnna wɔn nyɛ ka a abu yɛ tam ada aka ka wa do do ma do do tete do wee mẹ́ hẹ́ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ náà hẹ́ wa. lọ́tù tó mọ̀ nínú. ẹ̀rọ ní ẹ̀kọ́ ẹni tí yẹn kọ́ nà kọ́sán amaba ẹ̀ yẹn wa anisa hisabu vari a. asọ́nà wọn nà ebire nyi dọ́mọ ẹ̀kọ́ ní sinji ma a wọ́sán mẹ́ ọmọ ẹ̀fẹ̀ ní ní ezi. lọ́tù tó mọ̀ nínú. Gregorian calendar náà ọmọ ọ̀rẹ́ anáàsọ̀rọ̀ ẹ̀dá rìkà náà ka wọ nwee ihe wọlé orí àti ìmẹ̀tọ́ àhẹ̀ká ọ̀rẹ́ ẹ̀há yìí. ìjẹ́ ẹ̀yìn ọ̀sán ọ̀rọ̀ náà zẹ̀tẹ̀ bí ohun ẹ̀ bọ́ ṣẹ́kù yẹ̀ ọ́ wéyìí hu náà ọ̀rẹ́ bí ọ̀rẹ́ bọ́ ṣẹ́kù yẹ̀ ọ́ hu náà òhùn lọ́tún tó ní ìlú. Amẹ́kọ̀ọ́ náà yẹ mẹ́tọ̀ níbo ni ayọ̀ náà inú sọ́tù kẹ́hà. Izo mori yẹ kàkà yìí, wọ́n lábí fún fi káàpì falafami àti nsìnì wọ́n sẹ́dù tì sàn. Wọ́n lábí fún fi káàpì falafami àti nsìnì. Ijo mori àkàrí asábàlùkà. Èmi ní Zina tẹ̀yìn tẹ̀ ha ìdáná ìjọmọ̀rí àkàrẹ́ ẹ̀nìní onírèzí sàásàá lè rírèzí ìnáwó ló tẹ̀ kọ́nà ìjọmọ̀rí àkàrẹ́ ẹ̀nìní lọ́kẹ̀ náà mi ìrà ẹ̀chẹ́ ẹ̀chẹ́ yìí òzẹ̀ẹ̀ta dẹ́mẹ̀tọ́ ìhìn nàtọ́ ẹ̀ ẹ̀ spend the three hundred years ẹ̀ there are the innocent. spend there are the nine years ṣé báwo ni àkàkọ́ ní ká yẹ ẹ̀mí ẹ̀mí ẹ̀kẹ́kẹ́ he òzè tọ́tún yìí he sọ́dọ̀ bọ́ kàkẹ́ ẹ̀mí tó wa ànyẹ tó yìí nà èyí wàá sọ ní ní àbọ̀ yà sọ́dọ̀ àríkà dọ́ọ̀ jẹ́ tí ní déédéé ní three hundred years rẹ́sẹ̀ tí o lè ta èyí wàá wọ́n sọ ní ní ẹ̀ lunar calendar èyí ìnáwó náà bá tó ọ̀gbọ́n dɔbɔ tete o bɛ taa ɔtɔrɔ yi la sinɛtɔ tó biri mu. bíbá kan nìkan ɛna wo eyi náà mori ɔnà owó islam ɔmá náà ni ɔnà bi owó islam ɔmá náà bíbá ɔdí si yẹ mìíràn wọn nìkan yìí ìrẹ ha ɔnà owó islam rí islam ɔyọ ìrẹ hɔ náà àgbo kọ́ ɔnà owó ama nebi ni nisi nye tire ya ni nige bi hu kwan wuli sɔn naba muhammad sallallahu alaihi wa sallam ono omuli yɛrɛ kaayɛ ni kaayɛ wɔrɔ mɛ wɔrɔ ke ɛhɛ tɛ osunu wo ehi dan tɔnti kaayɛ anyi ite baari yɔ gorigorian calendar di solar calendar ama asɔ ezarika tɔnti kaayɛ anyi consideration yɔ tɔnti kaayɛ eyi zu lo. and don't take Quran no make reference to it. Ada in any Quran. Among the to get him Quran, every Islam of it. Ilham Koya, Nakupea, every Islam of it. Am I January? Am I February? Am I Marching? Am I the. Ever any, any, any, Ulama Tarek, never Nakukaka. irehene na nevire ho idols uyene ne heke yeye ona ekubele sisire hayo ukwena na ene kure epete kure ebe mere ne ene ne ne heke slot in two days abanye ye mre okai ogono ogwe onomuri ko nwe hidam ojiere ikayaye andi yawake kanei

wọn tún ṣá yìí ló ṣá ìjẹba rẹ kàkà ọmọ ìwà ni búrọ àná ẹwẹ ẹwẹ ẹdínàgbọ ẹta ọdínàgbọ ẹnà ọwọ ọchà àná no adaka anyị ka weje onye inike one one one back one forward one eh, eh, plus plus or minus one plus or minus one slot ojú أنا يعني لو مري سيبري كريم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة هرم لو مري وكاين كاي أهنا ماذا ورفع عني مع ذلك أيضا بك محرم صفر ربيع الأول ربيع الثاني جماد الأولى جماد الثاني رجب شعبان رمضان شوال ذو القيدة ذو الهجة ذو القيدة ذو الهجة أنا ما بيورينا أنا ما بيورينا دم ريبا كاين كا ناينا ني أبي أهوى أنني hero ni eh, ni ama yari omuri ọdọji yẹ na ina ni ka ye ibi ọyiri enyi mọ nọsiri bọrọ de ama yesire wọn rere ini ẹnọ eh, nọ nan dọlẹ bá mi lè yin ìrẹ́kọ́ ìwà kò yọ dédé ìṣù ọ̀sámsámi inú hó inú náà ẹ̀ta fanató rẹ̀ tó rẹ̀ ẹ̀tọ́ náà ọ̀nà bíi zulqida zulhijja ọ̀rẹ́ alimuharrami ọ̀nyára ọjà bọ̀n ọ̀nà bíi rajab ọlọ́wọ́n mẹ́ka yẹ nyìmáyé ní ọ̀rọ̀ yẹn abẹ́tẹ̀ mìíràn ní gẹ́ ọ̀dọ́ ẹ̀ máa bọ̀ ọ̀hún ẹ̀dín ọgbẹ́ náà ọ̀sùlọ́tì ọ̀tọ́mùrì yìí bí a ṣe àdí ìsọ́ntọ́mùrì ọmọ rẹ̀ fẹ́ ọ̀ntọ́mùrì yìí ilé hijjatu wada anabi hajj kò nyɔnu n'ọ̀ntọ́mùrì mẹ́yìn náà anabi hajj nyíyó ká ọmọ ẹ̀yìn mìíràn a ní kútùbọ̀ náà mẹ́ ọmọ yẹn náà ẹ̀ṣọ́ bẹ́ ká ẹ̀rẹ̀ nyẹ́ wọn jẹ́ tọ́sù ká kútùbọ̀ ọ̀gbẹ̀ẹ́ta. bẹ́ẹ̀ nyẹ kọ́ ọ̀gbẹ́ẹ̀nà ọ̀nọ́ntòmùrí ime inú ma bukọ́ hajj n'ọnụ. ama ẹ̀ẹ́báyé na ni mo tafa kọ́ náà rẹ̀ na náà iri irinu tẹ́bẹ́yé na ni na mama jẹ́ mu nyẹ́yìn náà ina ka nọ́nọ́ yẹ nìyí káànyọ nto naa ni. الإمام هون في أحمد أن أبي بكرة أن النبي صلى الله عليه وسلم خطب في حجة الوداع أكنتم صلى الله عليه وسلم أو خطبة أو موازي أو بلا ذكري إن حج نيوكا أبدا حج كنيا ننتم ريمة بنينا أتنينا في أوسط أيام التشريك إذا أنا ماما إما ستما نيذي إنا جنا قوي awusɔtɔnɔ man maana tu man maana little mini nani mɛ na se ale a wɔn lɔrɔ kɔbi awusɔt wɔsɔt ahi ina kaka ne san wɔsɔt ahi ina kaka ne san amadi awɔ fara ti ni awusɔt. dɔkɔ ili na-eme rɛ o bɔ ọjọọ ya na mewu ini ana mewu ini ya yanni ni ini ayɛ tana yi ni sọtụ kala ìdí àkàrà yɛ asábìlì jenna n'oge yi ki kɔla asɔtu hù alam akulakum kɔla ɔka ɔna yɛ sɔn ne ɛmu baba nyɛ ronyi ro la ina wani ne ka mma aka wɔn ne lawla to sɔ bi ho iye ne tu kaare na ɔkɔre ra wa ha ayɛ oyi ne ne kɔla ɔsɔ to hɔn ana dahi ne wani ne dɔka ne ka ye alam akulakum mma aka wɔn ne lawla to sɔ bi ho ayɛ wa ya ne mi ɔne ne yɔmuri ne ne dɔn mɔ ita ma yɔmuri ne ne awusɔtɔ yi lɔ omi ne tuka ɛwɛ lɛ ɔbɛn akeka na ɔyɛ ire yi ɛnɛ mi gu ɔyɛ ɔba kaka yi fi awusɔtɔ ayémi tashirik ɛnɛ onye paapa ɛnɛ onye pɔwa ayémi tashirik maa na baawuri al ayémi biid maa baawuri anyi sɛ ayé ayémi biid ana hɔ aba ɛ amin.

ayyamu tashrik ɔno na yɛ ɛtade ɔno na mama gya yi dɔlhijja kɛnɛ oho oho hajj kɛnɛ ɔno gya yi ɔno mama kɔ ɛtɛ ho ni yɛtɔ ɛkɔ ɛwɔrɔ nyara yɛtɔ ɛkɔ ɛwɔrɔ ba ɔno yɛtɔ ɛkɔ ɛwɔrɔ ta ɛdɔn ta yi asilafo jɔnni yɛtɔ ɛkɔ ɛwɔrɔ nyara yi ni dɔlhijja ɔno yɛtɔ ɛkɔ ɛwɔrɔ ba yi ni dɔlhijja ɔne yɛtɔ ɛku ɛwɔre ta ɛne zɔlɛhijja suma tuntum re ìjọba kaka ontomori ɔmi hutuba fi awusɔ bi ayami tashirik ɔmi hutuba ɛni anamehu inakuhi tashirik ɛku inakuhi ɛtɔmana ɛwɔ nyɛrɛ ɛwɔrɛ inni anammeku ọmọ mi wọ ọ naani iri nye tuma na hore ina qur'an iri nye wuli tuma na hore wa mi kɔrɔ hajj anyi ka ama hɔra rafa hɔra rafa dɛ ba yi muzalifa ne yɛ aso muzalifa ne yɛ ne bɛ kuhi ekuhi ama bɛ kuhi bɛ dɛ yi mina. meyɛhɛ ɔnre nyehɛ bɛta anabowori ano ɔbɛnyam ɔbi ka arai ne ara asoi ne na nyehɛ bɛ na anabi ɛko hɛ wɔɛta ne dɛ ɛgya ɔnawori aka ne sɔtoro bakara kafamanta ajala fi yawmaini fala ifma alayhi waman fala ithma alayhi liman ittaqa owori oka ọma amekwa heba imina osoche maka aka ya enyi za ehuri edo anana mkọrọ ha jee dodue anke mina akwa eso yi mina sotu ntomri mu mmenyi suru ekwe kwa akwa

wọ́pọ̀tọ̀ ọ̀hárà ọdún èrí kú náà wọ̀ dọ́mi ìràwẹ́kọ̀ ọ̀nyáwàtọ̀ dọ́mi ìràwẹ́kọ̀ yẹ tọ́ náà lè ya fáwọn ìfúnma àlehìn ní mọ̀lẹ́ tọ́ ọmọ ní kẹ́rẹ́ ẹ̀yà mẹ́rẹ́ kàyọ́ ni yàrá náà nyẹ́ wọ̀nyẹ́ ní òun rí ìkìláàs rírì ọ̀yìn ni ntomori ba naso yin na ne na hwekɔ ɛta ahosuo na ntomori yi mɛn ɔno asoro kɔ no anam ihu ɛwɔ no di ama mi ni ahosuo te tashrik ɛne hu ne hu tashrik na ìdí aka yɛ na ɔdɔ and islam ìdè ìwé sikẹ́ wọn bẹ̀rẹ̀ ayé ẹ̀tẹ̀rẹ̀ ló yí àtẹ̀tẹ̀ tẹ̀ ẹ̀ wọ́n mọ̀ ní wọn ẹ̀ náà ní ọ̀nà ní ọ̀sọ̀ ló wà sọ̀tẹ̀ yóò tó tóbi yìí. àwọn tó kẹ́nyẹ́rẹ́ ní òkè náà kàn ányi zọ èyí yẹ yẹ tó zọ yẹ tẹ̀tẹ̀ ọmọ kàkà fi awusọ fi awusọ ti ayé mi tẹ̀sírí ìnẹ́nẹ́hu ẹnẹ́nẹ́hu ìnẹ́kùn tẹ̀sírí. ana to ko yawra ta ina zul hijja bono ana su ana su mi khutuba non sallallahu alaihi ana be ko ana ne be ko no ba nyawo ina ni wule ya o extend ba ngo e ko ba ngo o mo no don to muri do ba ko do ba kan kai inna zamana قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض أنتم صلى الله عليه وسلم أقومي قد استدعى أولي جسكاري تبور أو ما هو لا وكوني ما لا كهيئته أنكم يوم خلق السماوات والأرض tóun náà mo ní sí tún ní hẹ dọ́tún ní sámà òré tẹ̀sù. bọ́tù tó rí dóò fi yé yìí ọ̀dí akúrò àkàrà yìí mìtàfsìrì àwòsá anákàkà ìnàmà nà síhù ziyada tó fẹ́ kófù. ìhàyà máa wà bá ọ̀mùkọ́rọ̀ ibẹ̀ náà dọ́rẹ̀ mùkọ́rọ̀ ibẹ̀ sọ̀rọ̀. bọ́tù tó rí aláwọ̀ wà ní ebébe bámu kínà ní wẹ́nẹ̀ náà ní ọ̀nà òmòrí mẹ́yìn sí àná òmòrí bàbá mẹ́yìn sí ibi pàtàkì àná wọ́n sì ṣe lukọ́rọ̀ hajj o mẹ́yìn sí kakura kóyin ibi pàtàkì àná wọ́n sì ṣe hajj ɔri abudu ma ba aze ba ŋo ɛti ma ka ɔyɛ mu kɔrɔ hajj ba nya yɛ nɛtɛ yɛ wakani zulhin jɔnɔ na iju wakani du ne tuka a nyɛ wɛ ama ba mi da mu ɔno mo ni mɛ si kasa kura koyi na ama bi bɛn kii da iju wakani du ne tuka a nyɛ wɛ ama bɛ yɛrɛ man ono mrire me enyi sika wala kure na ala kure kainan anabi al muharram de dul hijja dol yinaka kana dul hijja wa dire mo ogwe ine rayi ama do yinaka kana ho wena na ono ama babbe e tama ture ture ono mri me enyi sika sa kure kainan de dul hijja do yinaka kana omori omi ipapapa anabari jam enyi sika

ohun aláwọ̀ àwọn ará mi lòlí ìtẹ̀rọ tó mú rírì mẹ́yìn sí kàtà rẹ̀kọ̀rẹ̀kọ̀ yìí jùzọ́ nọ náà náà ni ohun aláwọ̀ dé ohun hẹ́jọ ní wọ́n tọ́wọ́ rẹ̀ wà sí ìmètò wà sí pẹ̀pẹ́ ọ̀yìn ní hajj amin makka ma lan parwa dinan wala wasnaka o manara ya sasa ini shora ya ka kura kuinan to do re wa biya اصلا اني الحكمه الاصليه لتحريم هذه الشهور هذه الشهور اصلا اني wisdom on oh, roye ohete roye ana yuruka omurihi omuhene nani enyisi lọ́wọ́rí bá fi òwe ọ́bìnà kankan ní ra yìí lórí mẹ́ẹ̀ ní sìn anábẹ́rájà pẹ̀sìmọ́ tí wọ́n tó mọ̀rí nìyí anábẹ́rájà òbí ọ̀nàrẹ́sì ṣòdè títẹ́ yẹn nẹ́nẹ́ èsì kẹ́nẹ̀ mú mórí rè yín ẹ̀rọ yìí nẹ́nẹ́ ẹ̀rọ yìí wọ́n ti

anu ìjẹni wèé ti wèé ti ní ọmọra inú mẹrajà wèé ro ka yomi hajj ọdún inú wà má wà mú ọmọra inú mẹrajà bọ́s bọ́dà ẹ̀sìn náà nǹka yìí bá wà àdó ọmọra inú mọ̀rọ̀ bàtà àmọ́ ni sinọ́tì òtó wọ́n yìí ní sinọ́tì òtó wọ́n yìí. bí sẹ́mẹ́yìn mọ̀ ọ́gọ́n bí a kì í hadith ọ̀nà ọ̀nà ọmọ tó mọ̀ ní ká ee eh, eh, oit oh, mẹ́ẹ̀ nya wọn náà sẹ́ni mẹ́ẹ̀ nya wọn náà ọ̀dì ká bàmúkì náà nà mí anyi ee eh, ọ̀dọ́ ọ̀dì nyẹ́ ọ̀tọ̀ ẹ̀ n'akọ̀ ni anyi rẹ̀ sọ́mà bọ̀ ama kẹ́nà ẹ̀rẹ́ ama wọn mẹ́ n'awọn wọn nìní islam kẹ́mà ọba síwájú ẹ̀rẹ́ kọ́ náà ama ìrírí yìí ní tìlábà wọn náà ẹ̀ náà dín israẹ̀ ẹ̀sẹ̀ nìyẹn dín ní mẹ́ẹ̀ẹ́ yìí ìbílẹ̀ bá wọ̀ dé lórí bá tuntun wòye yìí bàbá wa bá yin didi ẹ̀mí ẹ̀ hàjì bàbá wa bá yin didi ẹ̀mí ẹ̀ hà lọ́tún tó wòye yìí. ìní iṣẹ́ mi ní jókòó ni wọ́n rẹ̀ máa bẹ tó ń tó wòye bàbá ẹ̀ la ẹ̀ ẹ̀ jáde ní ma kàn ní ma kà á bọ̀ ọ̀ lè ɛhɔ no yɛ nyi hyia no kakora kwe na na no ɛntu gua no hono ade ne ibrahim ɔno oh, ne bi ismail anabi ismail ɔno bɛ yɛ tema ka ɛba yɛ ba yɛ tema ka yɛ na mu horo mu yɛ ka yɛ horo mu na ɔmɛ ɔno yɛ tema ka ne mu ɛba yɛ ɛba yɛ abɛrɛ ɛɛ kare bi wɔ ɛdi dɔ dɔ bɛ dɔ fa.

wọ́n wá síbi kẹ̀lẹ́kẹ̀ jù sí irúgbù ẹ̀nà àti mẹ́yìn níjọba. ẹnì máa ní ju gbọ́ni yẹ dé ìkíni bìrẹ́ ni nọ́ọ̀yà kẹ́ ẹ̀ná jò ẹ̀ná jò ó lè dọ̀dẹ̀ yàn amọ̀ ọ̀bẹ̀rẹ̀ ní bìrẹ́ rẹ̀ àjò ó lè dọ̀dẹ̀ yàn inú kọ́ bẹ́ẹ̀ nọ́ọ̀yà. bọ́lá wáyé ní bìrẹ́ ni nkáyé òkókó ọ̀sán náà yà kẹ́ máa wọ̀ àárẹ̀ yà kẹ́tẹ́ gbìmọ̀ e yɛ kokoro no dide ka nyɔ yi bama yɛ dɔn ɛnyi sɔɔri te dɔ de kure kure tura ìdí ɛmɔ yɛ dɔn de kure kure tura àmì sọtò tó lè. òpòsá òpòsá ọ̀rẹ́ rẹ̀ ìjẹ́yìn dẹ́rẹ́ sí dẹ́rẹ́ ṣe yìí sí húnú mahama mọ́nà náà dé kẹ́mi sọ́fà rẹ̀ kù sọ́tì náà. ẹ ìjẹ́yìn dẹ́ ẹ̀yọ́ máa sọ́tì ní rọ̀bì wò awọ̀ àmà òun náà sọ́tì sọ́fà. ní àwọn ilé ilé ilé ilé ẹ mẹ́rin sọ́fà ẹ mẹ́rin nàfínì rọ̀bì wò awọ̀ mama zuka iremene na elifti ene na elifto esho kama ko de isopa ene de di mi era so abuka ari bu ban hura sopa na tini rabi ulli awwal da masluka yi muharram ore sopa de ọbọrọ wọgbọrọ ya owó ẹ̀gbọ́n náà yẹn ń sọkọ rẹ̀ kó eyín ó jóde jóde dọ́bẹ̀ yẹn. àwọn ẹ̀mí mẹ̀mí ẹ̀ kóró denye de ke muharram e e e e sho inyi shani kole de kabe nuwa woni zul hijja e denye nyu nuwa woni zul kila aba ni me vara wo po do en wota e do ko ji wa go bo wa wa go non do ko ji wa go sports to ni ina rai olun to mo إمرة الحج يا سيدنا أبو بكر رضي الله عنه أنا أنا مكر حج أنا ببدي إرايون تومري صلى الله عليه وسلم تومري ونامي إرايون تومري أنا أما دون تومري كاكاو كا إرايون واجن إن كبري إني كدري إني بكرة دلما مكر حج إرايون واجن أما أيوه deka ukakaro koko muri nikure mana na uko haji ni la yono ama yo yono asulu hurmo na nzana iba roho ala mo ko yo ya uwo muri minyisha nzana iba zi deka ama bana sa sa ebe vaji polo e dara kukuba ngunni ɔmɛmɛlɛde yɛ nekeneke de bɛ nyima adaazi bɛɛ kira yɛ no nto mori kuna mɔkɔrɔ hajji ira yɛ no ɛnɛ ne yɛ mi na ne mɔkɔrɔ hajji no ibi zɔn hijja ɛnɛ e yɛ mɔkɔrɔ hajji anyira yɛ nye ɛ na mɔkɔrɔ hajji de ɛbi ne zɔn hijja yɛ yɛ mi yɛ da ɛbi ne zɔn hijja sila tuntun mi ni amma ira yɛ no nto mori na mɔkɔrɔ hajji na no. konyɛrɛ nɔmɛ inye dolo hijja ɔya mɛn ɛmɛ bɔ bɔ abuhu edzi pooro ohoro are vaare ma de nyi ma ohoro bi di nyi ma ohorɛ ohorɛ de to ìyáni yà ɔmɔ mi kɔntɔn mu de ɔkaaka yi ina zamana ɔmɛ o stada ɔmɛ jesikari te pooro ɔmɛ baayi pooro ɔmɛ jesikari te pooro. قد استدار كهيئته يوم خلق السماوات والأرض ọlọ́rin ma an kọ́ mẹ́rẹ̀dẹ́ yà lékeléke wọ́n mú lọ́mọ oríṣi tọ́ ẹ̀ lọ́tún ní sáwọn òrètí ọlọ́rin ma wọ́n wọ́n kò ní ma wọ́n ẹ̀ ọlọ́rin ma wọ́n ní ma haram sọ́fà rọ́bì awùwà rọ́bì fàánì jùmọ̀ àdàlù ùlẹ̀ jùmọ̀ àdàlù fàánì kókó náà zẹ́ táàkì mẹ́rẹ̀dẹ́ sáré kẹsàn-án. anaso ohonyi basere hene heba na ya ɔba ahuro eto ɔba ahare ŋɔ ankɔmɛ bi de yɛ ahoro tɛɛtɛ ankɔmɛ bi de yɛ ahoro na dan nebi nana ne de bɛ dɔnɔ dɔbi dɔnɔ ntɔmori mu kɔra mu ọ كهيئته يوم خلق السماوات والأرض السنة اثنا عشر شهرا إرعي وهو ربعه منها أربعة هرم إن هو ربنا أعنينا أنا لنيسي أنا مريم مينيسي كاكورا كوينا إذا كورا كوينا ثلاث متواليات أتانا ني لما باتنا متواليات أنا بيوم كاتي كادري كادري مكانني káàmìyàn lárúbáwá ni dóńtò wọlé wàá bẹ́ẹ̀ tọ́ náà rẹ̀ kan dùlkìdá dùlhijjá wọn muharram wọ́n rọ́jà múdọ̀ ọ̀rẹ́ rọ́jà bánadí múdọ̀ anadí rọ́jà bánadí ìmúdọ̀ múdọ̀ rẹ̀ pọ̀nyára iná lábáwá ni sẹ́ni dóńtò wọlé kàkí rọ́jà anadí múdọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọlé ni. ya bụ mụdọ agụike ịbọsa anaghị rabi a anọvizi na za enene ụhụ ramadan ọ na-enye na nanị enema na mmeti nuhu enyi si tumho nene anabi enyi si kakura kwa ina ipana ahe rabi a anavizi na za enene eh, ramadan ọ na-enye na nanị ọ na-abawa na ụhụ n'ọnụ ɛna nenyi sike lero le kura koe nan de yɔ yɛrɛ ha kɔnɔ rira jaabi ɔkɔni ya de yɔ yɛrɛ ha kɔnɔ rira jaabi ee dimu dɔr dɔni yɛrɛ ja e, dɔni yɛrɛ dɔni yɛrɛ yɛrɛ ja kɛra ana yɛrɛ ja kokoro de kɔni mu ɔni ipana e himu dɔr de kɛnɛ ni tuwo kun k'o mu bɛ nyi si ana yi mu bɛ nyi si gbɛɛ wɛrɛ tɛtɛ.

kɔkakaye bɛyi na jumaadɛyi wa shaban ana yi na kaka ni jumaadɛ ula a ati ati shaban wakake jumaadɛ ula jumaadɛ sani ɔno kutu ɔbi raja de raja bɔnɔ ɔni mu dɔre ntuwo kuka ɔbu hinyisi avɔ ɔno no ntomori aka onuwe tugu eri bi tu shaban. sallallahu alaihi wa sallam ne yɛ wa ma ni yi wòle esi yie egu nane dɔnto wòle dɔwɔ kaa nika yi kɔɔ fuma kɔn wòle ma baka ala baka wa wòle yi ne ayi yɔ mi na ha ba hɛrɛ kura ne yɛn na naani kunna alahu wa rasuluhu alam dika yi omuri ɔno tɔnɔ yɛ ɛna saa dana yɛ ɛna yɛ tepe fasakat ekidɔnto wòle dɔ kure nsiin. حتى ظننا أنه سيسميه بغير اسمه نسل كي يدني روكا أمي كل نسيا با با با با با با ريحان قال دون تمو دوكاي أليس يوم النهار ده هذه نكو يوني نيو وفقا إيمانين إكو يتشي ده هذه نكو يتشي إيمانين أني نيو وفقا إيمان قلنا بلى لأنك كجدك الأرض ثم قال أولا من دوكاي ayusharim hadha hin ohwe ohwe enene yena nan kunna allah wa rasuluhu alam dani kai omori on tan ono yen asbabun ko mo tonte ken na ye wala yenan ten wata ye tonto mo don wata ye dani kai istifam dani min lada bizon ke tonto mo don yika o wa kama ne ono abuja ya kanto na bana yi kunene ona me tata ka allah wa rasuluhu ala o mo no ron tono ye oyewu fasakat ekidon to mo dole kurimu hatta zananna ne tu kaje ni rokai aba ko mara aba sire hire ni yon o wono na yana nan aba a se ثم قال أولا مدركي أليس ذا الحجة أبن أهو ذو الحجة أبن كيف ذو الحجة أنا هنا معنا قلنا بلى دانك كده كده أبن ابن وانتم ولي أنا أظن كابن هي أما ينتم ولي عنينا ثم قال أولا مدركي مدركي أي بلد هذا هنا قرنا هنا معنا قلنا الله ورسوله أعلم لأن كم ولي أرى طبعا ɛkɔrɛ ne ne yina no tɔnte ka bɛn nɛɛ ntomri ɔlɔrɛ fasɛkɛt ɛkido ntomri kure nsiin hatta zananna annahu sayusammihi bighayri ismi ne tu dika de niro kai ira hosa a ba se ɛkɔrɔ no ne faqal qal dɔ kai alaysat albalda bɛɛ bɛ kɔrɔ no no muri menyi si kasa kɔrɛ kun na ne kulna bala dani ka gɛdɛgɛdɛ a zɔn na ebi ne wo ntomri àwọn na ènìyàn tó mọ̀ yóò mọ̀ yìí mẹ́mẹ́ abẹ́rẹ́ wọn. abúmẹ̀ amáàsì na mọ̀kọ́rẹ́ hajj da bá dé kéèyàn wọn dáná bá wà fẹ́ ọmọ náà wọn mọ̀ yìí mẹ́mí sí wẹ́rẹ́ rẹ̀ kọ́rẹ́ kọ́ ní mọ̀ náà.

and ɛsɛ ɔne yɛde ka ɔbɛka ho ɔmo ba ne bɛ anyɔ ahasa hadizu sahi ana asɔkɔ ɔtɔ sɔrɔ kòlù mùsùlùmí alal mùsùlùm haram àbísọ̀kọ ọmọrí yọ ọ́nyi yòókù ọmọrí ọ̀sá ẹ̀yìn sọ̀ọ́bì yọ àbísọ̀kọ ọmọrí ọ̀nyi kọ́sánà ẹ̀yìn sọ̀ọ́bì yọ kọ̀mọ̀ ẹ̀kẹ́nẹ́kẹ́nẹ́ ọ̀nẹ́sẹ̀ yìí. dáhùn anyam. wa ibruhu awa dɔrɔn wamalu atogbuara wɛrɛ bɛ mɛ kɛnɛ kɛnɛ o mɛsɛ wei lɔtɔ wu ɔmu yɛ ɔba yɛ dɔn ntɔmɔ yi yi anya ɔnene ogu ɔnene ɔzɔ nɔvi irt yɛ أصوم إردي بمالي لا أبدله لا بارك الله بعد الإرد في المال أصوم إردي بمالي لا أبدله أوكي أكيد ما عندي بني ميزي سيبا وانا ميبي أنجي سنجا ومكاي أنا شواني تتاب وكاي بس ما نتاب بابا بكاي أنا شو منتاب أبوكاي lọ́tọ̀ọ̀tọ̀ mu láwọ̀ bá délò ẹ̀kẹ́ni sọ́nyá ọmọ kàyé ọ̀nà jùṣọ́ de kẹ̀kẹ́ ọ̀nà kúkú èrè hui ọ̀rọ̀ náà nìyẹn huni pásánálì pásánálìtà sẹ́yìn ọ̀nà pásánálìtì ní ebìrà ọ̀rọ̀ náà báyìí tẹ̀ ọ̀nà kó ewu yẹ ọ̀zà ewu ọ̀pọ̀nà ewu yẹ ọ̀ hui ọ̀ iná sọ̀ ní ẹ̀fẹ̀. àmọ́ sọ́mọ́sọ́mọ́ ká ẹ̀rọ kan ọ̀nà mẹ́rin sọ́ká yìí wanyamari amakawo wikwi wiwi wabe wawete aguri ijekuje eh isakeso ahere ọmtu musallam sallam ọkà man kọ́ọ̀dà ilà ghanijin liyanala min ghinahu faqad dhahaba thulfa dini sadaqa rasulullah alkarim ọkà nana anakuwewe nana nana bakwete masalasi ọmtu mori na babalɛ bɛ ɛkɔtɛ yɔlɔba nyɛnyɛnyi de ka agovi onuriri inu gba ne yɔ agovi otsikɔ n'adzi ɛkɛ ha ntomori ka yi akɔnɔmɛ eti lɛ bɛ ta o lɛ ba ɔsigara ha ele lɛ su silɛtu ntomori na o lɛ ba ɔkɛtɛ ɛna ɛkɔmi ɛyɛ ama domi ya ka ho no ɛmɛ ne zɛ domi na ɔda ɛ ɛwɔ ɔmɛ ɔmu yɛ ɔyɛ kɔ ama sɛ ɔmɛ sɔrɔ ka yɛ oye ɔmɛ banya so dɔ banya ɔntɛ ɔmɛ yi ɔdɔ banya abɔ na anyi ba abɔ no banya kora wɔn ntɛ ɔmɛ yi dɔ banya yi bɛn wɔn so kɛfiri ntɛ ɔmɛ yi dɔ banya bɛ ntɛ ɔmɛ yi ɔkaka kɔ ɔmɛ yi ɔra asɔrɔ kyɛ ba dɔw ɔba wɛ tɛ كان يكرم كريم كل قوم أقوم أبو مباني أقوى أبو مباني إرابو أنتم مريضا ما أبو باني يا من يصنع Olu muri ọba dote yi, lọ́mọdé tó bányé yá, bányé mẹ́gbẹ́ bányé lè tó ọmọ bàbá bányé nù, ọ̀fù kẹ́hàdí sọ́nà ń bọ̀ kókó àpọ̀ yẹ̀rẹ̀, kẹ́hàdí sika ẹ̀ isi hadisi akade ka wuvia kanyame otewore ɔwɔ asisi mu amu nɛtɛn isi hadisi kawo adisɔ ni ɔdi ka wɛɛ ɛɛnyere agogo kanyame kawari nan wàhálà àdàgbò banyɛ ni ɛwà ɛnà àgò ɔmɔ ɔmɔ ye anasiri kawai kawari nugan wọn mi nyɔnku wɔ mu nɛtɛ agogo wɔ mo titi ku adi wɔ ɔmɔ yɛ. ní ilé rẹ̀ wọ́n bá tẹ̀ wọ́n bóyá lọ́wọ́ ká sí ọdún àti wọn ma ẹ̀wọ́n ni ọ ọ̀pọ̀ rẹ̀ wà náà wà ọ̀ ní ọ̀dí ẹ̀mọ́ nù yìí òmùnà náà wọ́n sì yé ìmúlẹ̀ dọ́tọ̀ lọ́sọ̀ lọ́wọ́ rẹ̀ sọ̀lá bọ́mọ̀ ní sí anya an kuma yaka ka hurmati yaumikum hada an kuma yaka ku ya jini ana ana zulhijja ya ta ku ya e wata ina zulhijja an kuma yaka ku ya jini o venis fi sharikum hada in huwa nonon one ina nan zulhijja fi baladikum hada ina kura nonon one ina nan ono mori ne menyisi kai asakura kunwo e abo me venyisi yonene kawari gwa wonene o meze onene adịka wa bịa nwaanyị anịnị o mezo nneyi adịka ọzọ n'ofe nene wee duo anịnị o mezo nneyi omuri ọba ya yi dọntu musalasalam dọba ka adịka yi ala bata ọhụrụ yi nne la tarji ụbaadị dọlaala asụ zara ma dị nịnị ọbụrụ mmanụ n'otu omuri ọ na wa ahye ha tete dọba ọzọ iwu nịnị. ahasa bɔnɔ ntomori ka nyere wayɔ nɔ ka ko faara asubari kefeeri ava nini ɔwɛrɛ mɔ nɔnɔ omori ɔnɔ ntomori ɔnɔ nɔ ntomori ɔlɔ ahyɛ tɛtɛ ɔmɛ mɛ awari kefeeri nini ɔmɛ mɛ awari lɔyi bu nini ya diribu baako kɔmire kɔba baako do wa nini wa ìjókòó mú yẹ ẹ̀ka ọ̀tún yẹ kújọ fẹ̀kọ́fù mọ̀tún ti náà tanáwọ̀bọ̀ tàwọnáwọ̀ ẹ̀nà ẹ̀wọ̀n náà ní ìjà ànàmà. asábẹ́ ní ká ẹ̀wọ̀n tó mú yìí yà á yẹ ọ̀bà náà wọ̀ bàtà ní kọ̀ ní ìjà ànàmà. ọ̀bà náà rẹ̀ wọ̀ ẹ̀rọ náà máa nà nà sí nira ọ̀n tó mú yìí ká ọ̀nùmọ̀ nílé ìsìkọ́ nà ọ̀wọ́ ọ̀nùmọ̀ nílé ìsìkọ́ nà ọ̀wọ́ náà wọ̀ ayo ɛrɛ eh, nare yà hɔ nnam alamal bi ne yɛ abukɔ bɛ mbɛni bi ɛwɔ ɛrɛ n'a yɛ dɛ ɔkɔ na wɔ bɛ kɔsɔ ɔdi de ba wɔ ni ozɛnɛ na ɛrɛ azɛnɛ na bi gya nnam ayɛ. ilé ọmọ mi ló kú àwọn ọsọ tiri àwọn ọ̀ntọ́ mọ̀ ní kùmẹ̀wá abẹ́ kùmẹ̀wá abẹ́ pẹ̀lú kúrò bí fìtínà náà dẹ̀tẹ̀ fìtínà náà dẹ̀tẹ̀ ọmọ náà ọ̀ọ́bẹ̀ fọkùnì mọ̀kútúl wọlé tẹkùnì kọ́ọ̀tì jẹ́ èkẹwàá wọ̀ asúnjẹ́ èkẹwàá wọ̀ jẹ́ àbámáwẹ̀ẹ́ asa بك wa waza duna jeubi komi lori hobi duna biri habi لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين لأقتلنك أيو معون أبا يومي ربون بما مريم نمي كما مريم يوغوني تا أنا دي هابيكا أنا إذن كوانا عشان يلكو كوانا سيوني أنيو أجي منا معصي شنو يلكو دور التلالي منا معصي إني أخاف الله رب العالمين ɔne àwọn ọmọ yìí yọ ọmọ yẹn lọ́wọ́ yìí náà bẹ́ẹ̀ pìtì wọ́n yà sẹ́yìn rẹ kọ kẹmẹ́rẹ́ sẹ́yìn rẹ kọ èyí wọ́n tún múlẹ̀ àfẹ́ pa ẹ̀yà omi fìtí náà dẹ wọn náà ọ̀rọ̀ abẹ vava máa wọ̀ bìbìrì ha قتل دون نفسه دون أهله فهو شهيد ومن قتل دون ماله فهو شهيد ومن قتل قتل دون نفسه فهو شهيد أولا أمام السوء أمام أبوكو نسكونا دوان تجاكا أموانا ويبي سجو لابا ويسو شهيد أولا أمام أمام ديسان دوغوان أكا دوغوان وككتا òdìsẹ́ ǹdùgbọ́n kàfọ́bọ̀ mọ̀ kẹ́kẹ́kọ́ dé òjòdà bọ́ọ̀mà wọ́n sì ṣèlè rí ọmọ wọn máa kó dàbò ká ẹ ọmọ níbi pọ́sítọ́ọ̀lì jẹ́ màmá mi gbé àmà ẹ wà bọ́ọ̀mà bí àmọ́wà àmọ́wà dé ìdìfẹ́ ǹdà wọn ẹni ní òjòdà bọ́ọ̀mà ọ sì ṣèlè rí. ẹbí yẹtọ fún ọmọ ká iná sọ ọmọ ẹka ọmọ náà máa ń sẹ lọ́tọ̀ tó wù. Yesu lọ́tọ̀ náà lẹ́nu. Nínú ká ọ̀ka yìí, ìzó ń tó mu ní ìzára yìí nọ, iná nyi paapí rẹ̀, iná kẹtẹ, iná ìràfẹ́, ìrẹ̀ ìràfẹ́ náà amáfẹ́fẹ́ náà kan náà ẹ̀yẹ kó wù yìí, náà bẹ̀rẹ̀ mu tùwú. Bọ́sẹ̀ nyere kú mu tùwú. Ní ẹ̀sìn kọ́ duk wajen rabon na ɗaya da nuna tun muliya kasa ne a duniya ne ilimin tun muliya ka ọmọ tun muliya ka ne bi misunderstanding law bi maka na ekwe ekwe mori ebi ba bi kewa abubuwa ma di ogari dọ ina aka na ọrọ na ọhụrụ ọsa rishowotu ebe ya ọkwọ sọmịla kagbukọ ọba mụ kisa ayi n'a ye ti gbɛrɛ kɔnɔ e b'o wuli la yɛ ìdẹ́yẹ ẹ̀wọ́ àpẹ́ ká ní wà mọ́ nílẹ̀ ọ̀rọ̀ àfẹ́rẹ́ gba ìròyìn òkú òkà ọ̀dá wọn wọ́n ẹ̀ka ní ṣùgbọ́n àfikún ọmọ ẹ̀wọ́ àkùrọ̀ kéré ọmọ ọ̀húnrẹ́ yìí bọ́ọ̀ yóò bá àdáyà yìí ẹ̀ ọ̀nẹ́fà ọ̀nà ọ̀rẹ́ bá wọ́n bọ́tà mọ́ lórí ìjà sọ́kọ́ tó kọ́ ọ̀rọ̀ slọ́ọ̀tì ọ̀rọ̀ tó mọ̀ nínú sọ́mẹ̀ ọ̀n tó mọ̀ yọ ká àlàáfà mi ju omi àná lọ láàmà lọ́wọ́ mọ̀ nàdàmà ọ̀n tó mọ̀ ní kọ́fà èyí jẹ́ níbi àdà bọ́fún àkiri yẹn náà mọ̀ ní ìdàjẹ́ òsì inú mọ̀ to òtútù ní ìwú ọ̀tẹ̀tẹ̀ òsì inú mọ̀ ní òtútù náà má tẹ̀tẹ̀ ọ̀n tó mọ̀ ní nìkan ẹbí mi ìjọba náà

mi tó di bi ká yẹ tọ́ni yẹ tọ́ni yẹ yẹ omuri ọha ẹ̀ họ́n bẹ́ẹ̀ nìní ọ̀sẹ̀ ìtọ́kẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìní ọ̀hìn lẹ́nu ẹ̀ bá ka omuri ọ̀sísẹ́ yẹ dé yìí dọ́ ìtọ́wẹ́ wa hàmí ọ̀nà ẹ̀tẹ̀rẹ̀ nínú dé tìnyọ́ mẹ́nìní tìnyọ́ mẹ́nìní agogo onye nwa mẹ́hẹ́ wọn náà wọ́n yẹ ní ebi ẹ̀wọ́n máa yẹ ẹ̀sìn ẹ̀wọ́n wọ́n yẹ ebi wọ́n yẹ ní ebi omori ọba yà fọ nanabai muhammad sallallahu alaihi wa sallam dọwọ kani kayi ala bàtà ọrẹ ẹni halibalagutu mara akoto ni nọ mara akoto ni nọ silati ntomri ẹyẹ ni bi ẹ ma rẹ ìdaka yọ ni nọ ebi kẹ ẹyẹ wọn silati ntomri ala ntomri kẹ bàtà ọrẹ ẹni fali ọba lẹbi ṣahidu minkum lọgọ ayé.

mori ba kan kadhalika dinul qayyim ọmọ mọ mọ maa mi kanyi ẹnna inú hwẹ ìmẹ̀rẹ̀ ayé ọmọ mọ mori mẹ́yìn sika àkúrẹ́kúrẹ́ náà dhalika dinul qayyim ọsọmọ wa hẹkẹ gbóló ni ọmọ wa hẹkẹ rẹ ẹzẹ yẹn omuli yàrá àṣẹ pa ìka bí esèrè ọjọ́ mọ mi dayọ ọgbẹ́ni mọ mi dayọ ọgbẹ́ náà adé abẹ́ dayọ bí esèrè wọn àṣẹ rere náà àṣẹ mèrè yìí náà ẹ̀yìn mọ níbi sí pé sí lóore dẹ àmà ilé iná sọ̀nù inú hẹ́nẹ́ náà lórí dìbí hu náà wọ̀ ọ́n. lórí dìbí. lórí dìbí hu náà wọ̀ ọ́n tàlátà nímọ̀ fi hin na anfusakum asọ́mi hu náà yẹ sọ̀rọ̀ nínú inú hẹ́nẹ́ náà ni o ibi náà bá sọ̀rọ̀ wọn kàkà bó hẹ́ àkà àbó hẹ́ rẹ̀ ọmọdé àkà asọ́mi hu yẹ sọ̀rọ̀ àfọ̀rẹ́ de iná nìyẹn. amma amanyukata oleka ihe enono agubikono kureten iyo odoni ono maana wala takrimu fihinna anfusakum ono kureten ebe enono sere emini aso mɛɛbɔ hɔ ne do akɔrɔ ko ina ne mɛ aso ina ne mɛ iye no re ina ya ne bi enyi yakune tudika na ma wɔ ka ilé yẹn ìwọ lóòót ìwọ́n islam òrèlè méjì jésù àpèjúwe ọdún islam kì í tó ìdá bí eighty ní méjì eight ẹ̀rọ pàtó eight lọ́kọ̀ tó ọmọ náà yìí ìdápẹ́ ní ìtú ọ̀rọ̀ ọ̀rọ̀ náà yìí ní rẹ̀ kọ́ ẹsẹ̀ ìyọ̀lá nínú ìmì rẹ̀ ẹ̀yìn wọ́n ìmì rẹ̀ tẹ́lẹ̀ ọ̀yẹ́ sẹ̀rẹ̀ ọ̀ lókọ̀ lọ sẹ̀rẹ̀ kan bí wọ́n rẹ̀ bá bọ́ sọ́ọ́ fún ọmọ sẹ̀rẹ̀ kan wọn ọdún ìsìnkú tèmi tún jẹ́ ph wọn náà kẹ́kọ̀ọ́ lọ sẹ̀rẹ̀ kan. jùzọ́ kẹ́kẹ́ wù ní èké ní wọ́n náà ní kò nyẹ́rẹ́ inú wọn náà nù ó kọ̀ mí ìtì ọ̀fẹ́ nsọ́nà mi bí ha dùn náà wọ́n náà ìpènyìn náà yẹ ká yẹ ohun mu panyin na yɛ ka ani kanyɛ too ya ɛdi eyitua na ɔkɛ na etu japa ani kanyɛ too ya ama so yɛ ɔmo agbɔkɔ mɛn mu wɔn a wɔn yi mɛn yi sika seyi sɛ wɔn kɛnɛkɛnɛ na ɛtɔ ama bo mɛ bama ɛna kama ma yɛ na ne ne yɛ tɛ pii kuma yɛrɛ ne yɛ te pe alikaari ɛna yɛ sɛ ɔsɛ yɛ kɛ sɛ yɛ tɔn na yɛ sɛ tɔn a kɔ ɔman ti ntɔ so ɛwɔ pivia na ɔmo bɛ ne na yi kee ɛwɔ pii tiɛ na yɛ ka ɔna yɛ bɛ kɔ ano sɔtɔ tó wuli ama sɔ ne yankɔ na yɛ nimisɔ yɛ tɛ ɔkɔ na yɛ lɔnɔ ba mɛ. ana e na enyi si lórí ẹ̀yẹ ní ọwọ́ ana na enyi si ọkọlọ ẹ̀ lọ́nà mẹ́ ẹ̀bẹ̀ nyẹ ń sọ tẹ bẹ́ẹ̀ ni ọkọlọ ẹ̀ lọ́nà mẹ́ ẹ kọ̀ọ̀rọ̀ náà ẹ̀ na enyi si inú mẹ́ ẹ̀ na ẹ̀ na enyi si ẹ̀ mọ̀ rẹ̀ ìtìfẹ́kùrọ̀ ìlànà ẹ̀ka bẹ̀bẹ̀ bọ̀ ọ̀nà yẹn ní tìrìmù bẹ́ẹ̀ tọ́sọ̀ do nyonya wa mo mebe na ah be inni ubala be nyisi ba ko ya o ko ya ba mo ba me te ma kana be nyisi ka kure ko mo do le yi no he ama be re me utu je mai na na ya wa ho e wa ho awon mele e ni ju are ba meve ina inu mo no o ba ono o ya na ina ni o so e ba ho ɛni tɛ n'o mori yɛrɛ yɛrɛ tɛmɛ o mori ani wa ka yɛ esun t'o mori ka lasun na ka ahadu ne na nisa ewu esun t'o mori yanni sa kana bi ewu esun t'o mori wa yɛ anan kinye enye nana bo asuma si wɔn nitu di yɛ enye nana bo ne kawa ɛ ɛ awɔ yɛ ɔmɛ wɔn mo mori ka wa ka man yɛ ti min kun na bi fa ahisha ti ba jina ti yodɔ afula hal ababu bɛɛ fɛ ɔtɔn ba yi na wa ɔne ne jomori ebere so ntomori kare kɔlɔtɔ wa ɛnɛ wɔn nini ana ana ame dɔte ana huri tɛki dɔte ɔma ni ana are ni ee ne huri tɛki yɔ yodɔ afulahal avaabo de fɛyi oya ma se eriya fana bɔ ɔkɔnyaba times two ama se eriya wɔ ebi so ntomori ɔzɔba ase eriya wɔ fɔlɔ tɔgili wo fi hinna anfusakum. وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة kayi ya vovɔ bɛɛ ba ho bɛɛ vovɔ bɛɛ tuka firi nini ani kika giri ne mɛrɛ vovɔ bɛɛ bɛɛ ba ho bɛ tue ko mori ya vɔvɔ bɛ di ama o bɛ vɔvɔ bɛ ma o bɛ ɔnɔ mori aka nam ɛdi ka yi aba yɛ ɔbɔ ɔno lɛ kum aba yɛ ɔba tɔ ɛsɛ ɔba ɔnyɛ ɔsɛ mo gɔm bɔ tɔn na yɛ kuna yɛ kɔ yɛ yɛ ɔsɛ duro atoto tɔn na yɛ lɔbɔ ɔbɛ yɛ ki na rɛ ba tɛ na rɛ ɔrɛ sɛ ɔnɔ de ne wɔ ka ɛɛ ase aave nyi ɛɛ pɛ ɔtɔ se yɛ Giuseppe Due àsìkè sómùlì àtọ ìjọ òtó ìjọ níbi di ìjọ sẹbi kàyè òkú òmòlì versus ẹnẹnẹ ẹmu òkú òmòlì ẹni kẹnẹ kọ hàn òkú òmòlì òmòlì kàbá ẹwà bẹ kẹyọ wọn náà òtó òkè ẹwà bẹ. وقاتل المشركين كافة كما يقاتلونكم كافة إذا كي أي كوتي أنا كوتي abu ene dahe kai ji ene e dahe kai ni tobi eto no to wuri zira abu ene ene miobi ebi eba e, e ko bi epa mo wele kai odo kaze uri awo nyere dure ke epa o anani ke anani ke ke video ka bi jo kana na ora ba ka ona do go bi epa epa epa fa eh ni tso ni lesi de yanni bawo sɛ ɛfɛ kika wuli tso nɔ na ɔka kaba ɛ kanyi sa ha bawo mo ni kaka kama yi tɔ ti nuna ko kaafa a yɛ kan mo yi ne sigi na dɔn ne ba kan a nana yɛrɛ sɔrɔ yɛrɛ sɔrɔ n'a bɛ kika biri na a b'a yɛrɛ kika biri na mo lesi ọ̀rọ̀ ẹ̀ nana wọn wọ̀nyí wọn yìí ọmọdé wọn náà jẹ́ epi ẹ̀nà náà wọn náà wọ̀nyí wa ẹ̀nà ẹ̀ máa ẹ̀nà ẹ̀ nyuma nìrí ní nkun náà yìí dẹ́ ẹ̀rọ nyuma nìrí iná yìí jìnnà mi di ẹ̀ bá wọn ní ìrẹsà yọ̀ mọ́ náà ọ̀nà yẹ ní ìsikẹ́nẹ̀ káàkiri ara mi nasu yọ aṣọ lóhùrù náà yẹ kú ní tùdíkà. الإمام القرطبي رحمة الله عليه إذا جاءت الله إذا جاءت الله لا تظلموا فيهم أنفسكم أمام mi huna ye nkere sɔ ye inu dị ye ama bɔ ne nya lɔ na no ko ama nyɔnɔ yɛ bi iba hafi kata yɔrɔ ayi mɛɛ bɔrɔ ka ye ɔfɔ kura koyi na fi jami suhur o kì í ma kó wɛ tana bɛ nyi tana bɔ ne nya tana yɛ wɔ ne nya bɔ ɔkɔ ɔsɔnɔnɔ na ile kɔtada ani kɔtada ana mi tɛ ana mi tɛ ko ha ina ayi ma na mi ana mi mɛrɛ kan atɔ alukura saani an atɔ wɔ atɔ alukura saani anu mɛrɛka azuhuri anu mɛrɛka sofiya ni thawri inu amɛrika kiri ama ibnu jurayj ozi jurayj dɔka yi dos ɔka yi atɔ wɔn a wozi abɔ raba atɔ bi na abi raba ana wɔn ayɛ ana wɔn ayɛ raba wa wɔ ɔkɔ osuo mori ti belu ha lafa billah. أنه لا يحل للناس أن يغزوا في الحرم ولا في الأشهر الحرم keboro to na zanyi eboro ya zanyi kokore ku ina ta makka ina ta haram in makka ori inu me ohwele na ana benyi sham oboro to na zanyi kokore ku ina illa an yuqatalu fiha eba hukure ku bitua ene tinye kana kokore ku amara ku bitua eh those two can defend uzoma nyamuze eh wama nusikhat ọkẹ̀dẹ́ kọ́ dànù wúlẹ̀ o ọdún wọn náà tẹ̀tẹ̀ o alukutubi dọ́n náà kan alimami alukutubi dọ́kà yìí wọ́n sọ̀yìn ọkàn náà láàfíà ìdán alawal ọkàn náà bẹ̀rẹ̀ ìpàpà hẹ́ẹ́ náà bẹ̀rẹ̀ ìpàpà iná ìdáná kakọ́ dànù closet ọkà yìí lè anna nabiya sallallahu alayhi wa sallam ọkà buka nabaya muhammad sallallahu alayhi wa sallam gọ́za hawazin ìpamẹ́hẹ́ hawazin ọkùnrin kutuwa bi hunayin ina gaza tu hunayin haka avan ina tu hunayin wa thaqifan bi ta'ib Ati ìpàsámáhì pàkì iná ti tọ́ ì wọ́n há sọ́ra ń fi ṣàwà ọ̀kẹ́ ló gùn ẹ̀yìn lọ́pọ̀ wọn inú hu ṣàwà wọ́n bá àdàdìlkéèdà àti penyi inú hu dùlkéèdà àdùlkéèdà o oh, inú hu ẹ̀ná àkíní sọ̀rọ̀ ama ẹsẹ mi le ọbẹ ni ọ ẹtí ta ẹ ẹwọ náà yọ ọdọ obi ọ̀sá ẹni ẹ̀rọ ọ̀dọ̀nà ọ̀nà ọ̀dọ̀ ẹ̀ súnmọ̀ rẹ̀ wọ́n wá fẹ́rẹ̀ máa ẹ̀dọ̀ ọ̀rọ̀ wá ha other man ní situations ọmọdé ọ̀rẹ́ ànkà ànàyí situation ọmọ náà anábẹ̀yẹ sí sọ́pàánà bẹ́sí sọ́pàánà wọn ní tẹ́hárà wọn ní kàárà ó sì ọmọ náà masalatu ntɔ mɔri dete ko dete dee yiwo di kaaba tora so ɛna ne kɔpa ne wo yie sɛ ɛne kaaba ɛna ano se kɔrɔ tere bɔtɔ ha anuma kɛdɛ bɛ yi ti tɛm ne akɔsɔ kɔ ɔmɔ yɛ nene aboɛ nene ɔmɔ ne kasa kura kura nena ɛyɛ nama. 1979 in 1979 slot to mimi waya mekodini islam dɛ sɛ kae saudi ka ye iran nne ɛ ɔbɔ to bɛ ɛ wo tuje na yɛ dɛ slot to mimi ilana ne bɛ ye ìrẹ̀lẹ̀ ẹ̀wọ̀ kakura kwete maka náà ọ̀rọ̀ kùbí tukí ní kaaba tọ́lọ́ yẹn ní wọ́n pàṣẹ pàtó ànúkẹ́ yẹ efi sẹ́mi báwo kọ́ wọ̀ ọmọ efi sẹ́ mọ̀ nọ báwo ká wọ̀ ẹgbẹ́ ọ̀nà náà ọ̀dẹ̀ka yìí wọ́n yìí kẹ́ ẹni sikẹ́ náà yẹ ẹni náà kó pa àhóhọ̀ ẹ ẹ nyalo bẹ́ẹ̀ ní eseri ìdò ká ibi náà nà bá ha ẹ bẹ́ẹ̀ ma kó rẹ̀ kó mu ẹ ẹ̀wọ́n ní síkà ń sèrè wọ́n bá aṣọ lè títẹ̀ wá dé sí ti bí ẹ̀ ní bí mẹ́ ẹ̀wọ́n tó lọ́pọ̀ ó tún kà í bá wọn kò tìrì ẹ̀wọ́n bí jù zánù ìrẹ̀ ìsinmi àmì ẹ̀wà bọ́ ọ̀nà òhìẹ́ tẹ́ ohun ní zari ka abo enyi sɔɔ de ka kɔrɛ ko yɛlɛ enyi sɔɔ de ka azɛ kɔrɛ ko ti ma diina. Kɛ omuli osiyeye sababa yeka yahakwiri memuli yamana okka abulo nyabakene utuwa okulu iwe wamasabu wayetaaba inyankatona yerewa duwanyi nsho ile yeka ya amani nyama ama amajiri bwi muli oba yayina فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم واعلموا أن الله مع المتقين صدق الله العظيم مكافة تبعي إني أبو مرة ewura kaka ọ̀rọ̀ masoro ọ̀nà mo yọ̀ ẹ̀tọ́ gbogbo di tàbẹ́ ẹ̀sẹ̀ ọ̀rọ̀ kẹrẹ́ sẹ̀ gẹ̀ ọ̀rọ̀ yóò kẹtọ́ lórí ẹ̀sẹ̀ bá ka àbí bí atọ́ ọbẹ̀ bí atọ́ ọbẹ̀ obi ẹ̀nana bu yẹ kú ẹnu àkìyẹ nana wọ anabẹ nìyẹn ẹnna ẹjẹ mẹwàá wa dẹni lẹtìrẹ dẹ àjẹrà jẹni. uwe ni yukwe na dana ya kukwe na ene rere nye na ja ke ya na dana hizo ini jani hizo eye no muri na na voi titi iji kata ya ene no muri ra na ho na suma hon kat ne ko e ke omuri o omuri na yo kata ayo no me ne isa da horo ho adaka ba jin an wala ka ashe ke ka afi yon ba da se ge bi bi yon mure ba ya kai allahumma arina al-haqq haqqan warzuqna ittiba'a wa arina al-batila batila warzuqna ijtinaba اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه صفتك كجبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارد كيد من اراد ان يكيدنا عليه وهول المكر من اراد ان يمكر بنا عليه واصرف خذلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من ارادنا بالسوء عائدا عليه ولا يهيك المكر السيء الا باهله وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه ان اخذه علم شديد اللهم ارحمنا فانك بنا راحم فأنت علينا قادر اللهم اكتبنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا رب العالمين اللهم انصرنا ولا تنصر علينا وعنا ولا تعن علينا وآثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تغفر علينا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آدانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آدانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل الدنيا كبار همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرهمنا برحمتك يا ارحم الراحمين انك لما تشاء قدير وبالاجابه جميل نعم المولى من النصير ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غرامة إنها ساءت مستقرة ومقامة ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة فقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة الرزق وزيادة علم وإيمان والهقنا بالصالحين يفعالا لما يريد الله وجل آخر كلامه قول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين صلوا على النبي الكريم الله العظيم وبلغ رسوله الكريم ونحن على ذلك من الشاهدين ولما أوجب وألزم غير جاحدين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله الذي خلق السماوات